Hello, dear listeners. Thank you for tuning in. As usual, my name is Tawakal Yeye Yoruba. Today, we'll be learning about the common words that you say when you meet people for the first time, when you're trying to get to know someone, when you're trying to ask someone on a date. So, those are those things we are going to learn how you say them in Yoruba language. Welcome. Káàbọ̀. What is your name? Kí ni orúkọ What is your name? Kí ni orúkọ My name is Paul. Oruko mi ni Paul. My name is Paul. Oruko mi ni Paul. Do you speak English? Ǹjẹ́ o lè sọ èdè Gẹ̀ẹ́sì? Do you speak English? Ǹjẹ́ o lè sọ èdè Gẹ̀ẹ́sì? What's your name? Kí ni orúkọ rẹ? My name is Paul. Orúkọ mi ni Paul. Do you speak English? Ǹjẹ́ o lè sọ èdè Gẹ̀ẹ́sì? Just a little. Díẹ̀ ṣá. Just a little. Díẹ̀ ṣá. Where are you from? Níbo ni o ti wá? Where are you from? Níbo ni o ti wá? Where are you from? Níbo ni o ti wá? I'm from Nigeria. Nigeria ni mo ti wá. I'm from Nigeria. Nigeria ni mo ti wá. I'm Yorùbá. Ọmọ Yorùbá ni mí. I'm Yorùbá. Ọmọ Yorùbá ni mí. Where do you live? Ibo ni ò gbé? Where do you live? Ibo lò ń gbé? Where do you live? Ibo lò ń gbé? I live in Ghana. Ghana ni mò ń gbé. I live in Ghana. Ghana ni mò ń gbé. Do you like it here? Ǹjẹ́ o fẹ́ràn rẹ̀ níbí? Do you like it here? Ǹjẹ́ o fẹ́ràn rẹ̀ níbí? I'm happy to meet you. Inú mi dùn láti pàdé ẹ. I'm happy to meet you inú mi dùn láti pàdé ẹ you are very kind èèyàn dáadáa ni ẹ́ you are very kind èèyàn dáadáa ni ẹ́. it's been a while ó tó ọjọ́ mẹ́ta it's been a while ó tó ọjọ́ mẹ́ta i missed you àárò rẹ sọ mí. So I missed you àárò rẹ sọ mí I missed you àárò rẹ sọ mí what happening kí ló ń ṣẹlẹ̀ what happening kí ló ń ṣẹlẹ̀ what happening kí ló ń ṣẹlẹ̀ nothing kò sí nǹkan kan nothing kò sí nǹkan kan nothing kò sí nǹkan kan nothing kò sọ mi kò sí there is nothing kò sí nǹkan nothing kò sí there is nothing kò sí nǹkan this is my house ilé mi nìyí this is my house ilé mi nìyí this is my wife ìyàwó mi nìyí this is my wife ìyàwó mi nìyí this is my husband ọkọ mi nìyí this is my husband ọkọ mi nìyí this is my friend ọ̀rẹ́ mi nìyí this is my mother ìyá mi nìyí this is my father bàbá mi nìyí let me take that again this is my house ilé mi nìyí this is my wife ìyàwó mi nìyí this is my husband ọkọ mi nìyí this is my friend ọ̀rẹ́ mi nìyí <clears throat> this is my mother ìyá mi nìyí this is my father bàbá mi nìyí. Nigeria is a wonderful country. Nigeria jẹ́ orílẹ̀-èdè tí ó dára. Nigeria is a wonderful country. Nigeria jẹ́ orílẹ̀-èdè tí ó dára. I like Nigerians. Mo fẹ́ràn àwọn ọmọ Nàìjíríà. I like Nigerians. Mo fẹ́ràn àwọn ọmọ Nàìjíríà. Have a good trip. Ọkọ̀ àárẹ̀fọ́ o. Have a good trip. Ọkọ̀ àárẹ̀fọ́ o. It could also mean ẹni ìrìn àjò tó dára. This could also you could, also say you could also say safe journey. safe journey ọkọ̀ àárẹ̀fọ́ safe trip ẹni ìrìn àjò tó dára have a good trip ẹni ìrìn àjò tó dára. what do you do for a living? iṣẹ́ òòjọ́ wo lò ń ṣe? what do you do for a living? iṣẹ́ òòjọ́ wo lò ń ṣe? what do you do for a living? iṣẹ́ òòjọ́ wo lò ń ṣe? let me take it back or let me take it from the top. I mean. Nigeria is a wonderful country. Nigeria jẹ́ orílẹ̀-èdè tí ó dára. I like Nigerians. Mo fẹ́ràn àwọn ọmọ Nàìjíríà. Have a good trip. Ẹ ní ìrìn àjò tí ó dára tàbí ọkọ̀ arẹ́fòó. What do you do for a living? Iṣẹ́ òòjọ́ wo lò ń ṣe? Um, see you in the next lesson. Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Do you have children? Ṣé o ní àwọn ọmọ? Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Do you have children? Ṣé o ní àwọn ọmọ? I'm single. Mi ò tíì ṣègbéyàwó. I'm not married. I'm single. Sixteen ni mí. I'm single. Àpọ́n ni mí. I am not married. Mi ò tíì ṣègbéyàwó. I am not married. Mi ò tíì ṣègbéyàwó. Are you free tomorrow evening? Ṣé wàá ráyè ní ìrọ̀lẹ́ ọ̀la? Are you free tomorrow evening? Ṣé wàá ráyè ní ìrọ̀lẹ́ ọ̀la? Are you free tomorrow evening? Ṣé wàá ráyè ní ìrọ̀lẹ́ ọ̀la? Ìrọ̀lẹ́ ọ̀la means tomorrow evening. Evening is ìrọ̀lẹ́. Ọ̀la is tomorrow. Are you free tomorrow evening? Ṣé wàá ráyè ní ìrọ̀lẹ́ ọ̀la? I would like to take you out for dinner. Mo máa fẹ́ràn láti gbé ẹ lọ jẹ oúnjẹ alẹ́. Mo máa fẹ́ràn láti gbé ẹ lọ jẹ oúnjẹ alẹ́. Really? Nítòótọ́, what time is it? Yeah, what time is it could be used in three contexts. When what time could, what time is it could be said when something happened when the person was not available then when the person came you started gisting her about what happened then the person say oh what time was it that you say akoko wo what time is it is perhaps you have an appointment then you want to know the time you are going to meet the person you can say what time is it here yeah, it means aago aago mélòó aago mélòó ni ká pàdé what time is it what time should we meet aago mélòó then if you want to know the actual time the current time you could say kí ni aago sọ. So? and we have come to the very end of this segment. Thank you so much for listening to me up until this stage. I know it's not perfect. There are lots of glitches, lots of aim, harm, and the likes. I hope you do learn something. If you have any question, observation, queries, um, whatnot, or even inquiries, just send me an, an email to Yoruba Learning Center at gmail.com or you can contact me on my DM on Instagram at Yeye Yoruba. I repeat, at Yeye Yoruba. Thank you so much for listening. If you have any reviews towards this class, if you learn anything at all, just you know, shoot me a DM. If you are listening to me and you are enjoying this class, please let me know. Thank you. Bye. Ó dàbọ̀. What do you do for a living? Iṣẹ́ òjọ́ wo ni ò ń ṣe? I'm a teacher. Olùkọ́ ni mí. I'm a teacher. Olùkọ́ ni mí. Or if you're a student, you say, I'm a student. I'm still schooling. I'm a student. Akẹ́kọ̀ọ́ ni mí. Student. Akẹ́kọ̀ọ́ ni mí. Olùkọ́ ni mí. I'm a teacher. I'm still schooling. Mo ń kàwé lọ́wọ́. I'm still schooling. Mo ń kàwé lọ́wọ́. I'm still schooling. Mo ń kàwé lọ́wọ́. I'm trying to learn Yoruba language. I am trying to learn Yoruba language. Mo ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ Yorùbá. Mo ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Mo ń gbìyànjú láti kọ́ èdè Yorùbá. Oh, that's good. Ìyẹn náà dára o. Oh, that's good. Ìyẹn náà dára o. I have to go. Mo ní láti lọ. I have to go. Mo ní láti lọ. I'll be back. Màá padà wá. I'll be back. Màá padà wá. I'll be back màá padà wá don't be late má pẹ́ dé or you could say má pẹ́ má pẹ́ dé o má pẹ́ still the same thing mr ọ̀gbẹ́ni maybe you are trying to say mr solomon you say ọ̀gbẹ́ni solomon mr solomon ọ̀gbẹ́ni solomon mr ọ̀gbẹ́ni mrs ìyáàfin. Yeah, Mrs. Adeola means Ìyáàfin Adeola. Miss Omidan Omidan Remi Omidan Bola Miss Bola Miss Remi Omidan Bola Omidan Remi. How old are you? Ọmọ ọdún mélòó ni How old are you? Ọmọ ọdún mélòó ni I am 20 years old. Ọmọ ogún ọdún ni mí. I am 20 years old. Ọmọ ogún ọdún ni mí. How old are you? Ọmọ ọdún mélòó ni? I am 20 years old. Ọmọ ogún ọdún ni mí. Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Are you married? Ṣé o ti ṣègbéyàwó? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? Do you have children? Ṣé o ti ní àwọn ọmọ? I'm single. Mi ò tíì ṣègbéyàwó. I'm single. Mi ò tíì ṣègbéyàwó. Hello. Welcome. Here is a collection of the most popular phrases in Yoruba. This includes common expressions used on a daily basis, including in casual conversation. Now I'll say it one after the other and I'll include their Yoruba